yìí ti ṣe hijira ti pẹ́ wá sí Madina ó kópa nínú ogun Khaybar kó tó nípa náà ti gba Mẹ́kà gbogbo àwọn Abubakar àti Umar wọn mọ lẹ́ni dáadáa wọn mọ lẹ́ni rí nígbà tí Umar wá jẹ khalifa ọwọlé tó Umar kan bá Umar sọ̀rọ̀ nípa lára àwọn èèyàn. kọ́má bẹ̀rù àwọn èèyàn kọ́pàtọ́ lọ́nà nàti àlàlù bẹ̀rù ọlọ́run lára àwọn èèyàn má bẹ̀rù àwọn èèyàn kọ́lọ́nà báyìí lọ sọ ọ̀rùnmọ̀ nàti àyètò apọ̀jù ṣe báyìí má ṣe báyìí báyìí ni o ṣe bó ṣe mójútó ọmọ àtìyàwó rẹ kò mójútó gbogbo ẹ tó ṣe dọba lórí ẹ bó ṣe fẹ́ kí nǹkan kó sọ ọmọ àtìyàwó ẹ bẹ́ẹ̀ ni kò ọmọ fẹ́ kí nǹkan kó ṣe àwọn èèyàn tó ń ṣe jọba lé lórí Umar wa ni man dhal ladhi yaqdiru ala dhalik ta ló lè ṣe gbogbo ń tàn sọ yìí ó ní à ah, ẹni tó lè ṣe náà lẹni tó lọ́wọ́ bá kó àkùtù lé lọ́wọ́ tọ́lọ́ ó sì fi léèrè ló ń kán níwájú ọlọ́run tó bá ti dọ̀gbìn dàrú yá ẹrù bá wọn. olùkọ́ ìgbàgbé kọ sáré Sa'id ibn Amir al-Jumahi. tọ́ wa ni kó ní ṣe nàṣẹ àgùnmí ọ̀dà mọ̀ ń fẹ́ kó ọjọ́ kan ní ẹjọ́ máa ràn mí lọ́wọ́. Táyọ̀ pé ìmọ̀ràn dùn ún wá ọwọ́ abẹ́ di àṣẹ báyìí. Wọ́n fẹ́ kó ọ̀dọ̀kan náà amúgbálẹ́gbẹ̀ẹ́ fún. Ìwọ Sẹ̀rí abẹ́ fi ọjẹ gọ́vnọ̀ ní Hims. Ẹ̀yin sì máa fi ti Hims wà ní ìsìn. Sọ́dà bí ọ̀mọ́ tẹ́lẹ̀ ẹ̀kọ́ mọ́ ní ní Sóríà. Sóríà náà ti ń pa àwọn tó ń pa ń bẹ̀. ààbì ọjọ́ gómìnà Hims Sa'id wa ni wọ Umar mọ̀fọ́lọ́ ń bẹ̀ ọ́ mọ̀fọ́lọ́ ń bẹ̀ ọ́ mọ̀sọ̀mí dẹ́ni àdánwò oko dùnrù agbẹ̀dẹ tẹ̀ ń kọ́kọ́ ta ẹ̀bẹ̀ dá mi dá àbí ẹ̀bẹ̀ dá mi dá ẹ ti tì mí síbẹ̀ kálukú ayọ̀sẹ̀ òsibúyẹ̀sí ọgbà náà tọ́ sẹ̀yìn dùgbà torí ẹ̀ ló ti jẹ́ pé ọ̀rọ̀ àmàdámà àwọn gbogbo abẹnugan làwọn ọmọ wọlé tọ̀ wọ́n bá ti yẹn tí a máa tuntun nísìnyí àwọn náà wọ́kọ́ lọ rí báyìí lẹ́sẹ̀ báyìí lẹ́sẹ̀ báyìí lẹ́sẹ̀ kúrú òun ò fi ọjẹ́ bíyè bàbá ní bí ẹ bá wọn tóbi sẹnu ara yìí o torí tẹ ẹ bá rí ṣe gbogbo àwọn ọ̀dọ́ máa kúkọ wọn jọ kú akọ lọdà tọ wọn fi jẹ gọvnọ kọpẹ kò jìnnà àwọn kan wá ti hẹm wọn wá sọ́dọ̀ ọmọ bóòlù àwọn aráàlú yín tí wọn ń ṣe dáadáa kankan bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àìní pọ̀ láwùjọ wa ọdẹ orúkọ àwọn aláìní wa kí n fún yín lówó lọ fún wa kẹ́ ẹ pín fún wa bẹ́ẹ̀ ni ọtọ́kó lórí kọ́ máa pínwó fáwọn ọmọlẹ́yìn rẹ̀ láti fi gbọ́n ìyanu láti fi gbọ́n ìsẹ́nu lára wọn ọtọ kí olórí ọmọ àti bẹ́ẹ̀ wọ́n sọ báyẹn. Umar radiyallahu anhu ó ní kí wọ́n korúkọ àwọn aláìní wá káwọn obìnrin bá kówó fún wọn lọ fún wa fún ìyàlẹ́nu wọ́n bá korúkọ lágbájá tàmẹ̀dò dóòlà wọ́n kọ àwọn orúkọ yìí wọ́n bá tún fi sínú àwọn orúkọ pé Sa'id ibn Amir orúkọ gọ́vnọ̀ wọn. Ah. umar ní tani jẹ́ sa'id ibn amir yìí wọ́n amịrị na gọ́vnà wa ni ẹ gọ́vnà yín báwo a gbowó ebi ń gbowó ní baitul mal wọ́n ní ọjọ́ pípẹ́ lọkùnrin máa bẹ tí wọn ò ní ẹ mọ̀ pé àìdáná ó túmọ̀ sí pé inú ebi níyàwó àtọmọ máa wà. Umar bá ní ọ̀dà kòbóró àpò o bẹ́ẹ̀ bá ti délé ẹ fún Sa'id ibn Amir ife owó yìí òun ló ní ọjà ẹgbẹ̀rún dinar fàlà owó gidi ni. tẹ̀bẹ́yìn máa ó ní lónìí táàbì yọ zaka èlò gan ni dinaru mélòó láàánì táàbì yọ zaka ogún dinar twenty dinar lèyìn òní téyìn ó yọ zaka ni wọ́n ń pè lólówó umar wá fi one thousand dinar ránṣẹ́ sí Sa'id owó ni àbí èso owó owó ṣebí twenty dinar la zero títí títí títí ti ń lọ bí six hundred and fifty eight thousand naira twenty dinar lásán nu èèlò wa ni one thousand dinar ọjẹ sẹ́wọ̀n pé ilé o ti kún kọjá sísọ yóò ti máa dé àwọn mílíọ̀nù rẹ́gẹ́dẹ́ tí odò ara wọn pọ̀ ń tó bí máa pọ̀ tó báyìí ìní Umar radiyallahu anhu lónìí kí wọ́n fún ní dinar ṣùgbọ́n o mímú tí wọ́n mú àpò owó yìí dé fún sẹ́yìn bá bẹ̀rẹ̀ sí ní ti sọ̀n ní máa ń tàdí mẹ́yìn ní máa ń ti àpò owó sẹ́yìn ní máa ń tàdí mẹ́yìn tiẹ̀ náà ní ti sọ̀n ní tàdí mẹ́yìn subhanallah ní wọ́n ṣe inna lillahi wa inna ilayhi raji'un inna lillahi wa inna ilayhi raji'un níyàwó rẹ bá ní kí ló ṣẹlẹ̀ tẹ̀sí pé amirul mu'minin náà sẹ́láìsì Umar ó ní à ń tọ́ ṣẹlẹ̀ jù bẹ́ẹ̀ lọ àbáwọn mùsùlùmí wọ́n lọ sójú ogun wọ́n borí wọn lójú ogun bí ó ní àyún tún kéré ń tọ́sẹ̀lẹ̀ jù bẹ́ẹ̀ lọ. kí ló ṣẹlẹ̀ ó ní owó yìí ni owó yìí wọ́n gbé ránṣẹ́ kí ni ká ti ṣe àti gbọ́ àti wí wọ́n ní pé amirul muminin ní kí wọ́n fún mi amirul muminin ní kí wọ́n fún mi lórí kí ni iṣẹ́ wo ni mo ṣe tí mo fi lẹ́tọ̀ọ́ sílẹ̀ yìí subhanallah ẹ̀ mọ̀ pé láyé ìsìn. káró sọ mẹ́wù àbí káró sọ mẹ́dì àbí káró di má sọ. ìdí ọ̀sán wọn ti gbé owó ẹ̀kọ́ omi náà kọ́kọ́ ẹ̀kọ́ ni. <laughs> subhanallah umar radiyallahu anhu ọ̀yẹ́ ó ní kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ àbí ó ní kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ èmi kí ni fi ṣe. ọba mú owó yìí ó pin fáwọn aláìní. ó pin fáwọn tí ọkọ wọn kú fi wọn sílẹ̀ ó pin fáwọn ọmọ òrukàn kò mú kọ́bọ̀ wọlé nú ẹ̀ subhanallah ebe làwọn gómìnà gómìnà wa rí nìsí àwọn pírẹsidẹ́ǹtì pírẹsidẹ́ǹtì wọn ò rí bẹ́ẹ̀ o gómìnà tó ní ẹ̀kan ló ń fẹ́ ṣe wọn ò fẹ́ kó pẹ́ẹ́ méjì wọ́n ti wá second time àbí wọ́n wá wọ́n wá o. pírẹsidẹ́ǹtì tó lẹ́ẹ̀kan ló ń wọ́n ṣe àti kó n fẹ́ pé àjẹ́ndà ẹnìkan ni báwọn bá ti parí àjẹ́ndà lọ́ba tán bí Jonathan àjẹ́ndà nígbà tí wọ́n àjẹ́ndà alákọ̀ọ́kọ́ tán wọ́n ní ọdún mẹ́jọ mẹ́jọ ni àwọn ó pe àjẹ́ndà Umar Jonathan wọn ò tí ì wá ṣe dédàjì tí gbogbo fọ́tò tó ti gbòde kan ó wípé àjẹ́ndà special ẹni tó kún kọ́ ó ti lọ àjẹ́ńdà tàwọn làwọn ń lò bàbá rántí ẹni tó ti kú láti máa rántí ẹni tó wà láyé ọ̀rọ̀ ẹni tó wà láyé là ń sọ báyìí tó ń torí ẹ̀ ó kọ́ tó ń lò ń jẹ́ onógudu lọ kutu táìm sẹ́yìn kíkálukú ọ̀fẹ́ fi bẹ́ẹ̀ lẹ̀ mà torí kíní ń dùn pọ̀ ó dùn pọ̀ ẹgbẹ́ yẹn tó ń bọ́jẹ́tì fóúnjẹ lásán àwọn bílíọ̀nù àwọn bílíọ̀nù ni wọ́n ń bọ́jẹ́tì fóúnjẹ lásán ẹ̀sẹ̀ bójú ọkà yín náà lọ ni àbójú ápù lọ àbójú yẹn lọ òpin rẹ̀ kí wọ́n pa odidi orúkọ kan kí wọ́n gbé sí ọwọ́n àjù ọmọ ẹ̀jẹ̀ ń sùn ọ̀ọ́yà gbẹ́dọ̀ba wọn ò ní fẹ́ fi bẹ́ẹ̀ lẹ̀ ẹ wo sàábì àgbà yìí ó sì mú owó yìí ọ̀fàn ká tó ń ti wí pé kì í ṣe kówó tí wọ́n gbé ránṣẹ́ sí i ń wò kówó olè ni owó tí wọ́n jí ni rárá o owó tí wọ́n jí báwo Umar ló gbé ránṣẹ́ ó lòun ọ̀fẹ́ báyìí kọ̀pẹ́ kò jìnnà Umar wá sí Hims ńgbà tó débẹ̀ àwọn èèyàn wá bá wọn làwọn fẹ́ fẹjọ́ olórí àwọn sùn ìyẹn Sa'id ibn Amir tí wọ́n fi jẹ gọ́vnọ̀ wọ́n lẹ́jọ́ rẹ̀ làwọn mú wa. Umar ní kí ló ṣe wọn láwọn lẹ́sùn mẹ́rin táwọn fẹ́ kà sí lọ́rùn ó ní ọdẹ ẹ má ti sọ ẹ má ti sọ ọ ránṣẹ́ pé Sa'id ibn Amir ó sì ránṣẹ́ pé àwọn tí wọ́n fẹ́ kẹ̀sùn sí lọ́rùn ẹ̀kọ́ ńlá nu bẹ́ẹ̀ kan bá mẹ́jọ ẹnìkan wá tó lòun fẹ́ fẹjọ́ ẹnìkan sùn ẹ gbọ́dọ̀ gbọ́n tí ó sọ ṣáájú kẹtó pọ́ńtìn torí kẹ́yìn náà wọ́n bá ti di pé ẹgbìn kórìíra kan sọ́kàn tó ní tìǹ ṣáájú kẹ́ tó gbọ́ tẹnu ẹ̀ ẹ sì máa ń ké gbogbo ẹni tí ó bá ti rojọ́ ibi tó ti gbé ní ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ kò ní rojọ́ ara rẹ̀ lẹ́bi tòṣùgbọ́n ìgbà tó ti bá rinjú pẹ̀lú ẹni tó fẹ́ fẹjọ́ rẹ̀ sùn eléyìí ó ṣe sábàbí kọ́ má sọ àsọlé kọ́ má sọ àsọdùn báyìí Umar ní kí gbogbo wọn jọ pàdé gbà tí wọn pàdé ńkọ́ ọlọ ẹlẹfẹsùn mẹ́rin ẹfẹ fi kan Sa'id ibn Amir ẹ máa mú wa lọ́kọ̀ọ̀kan wọn ní ẹ̀sùn àkọ́kọ́ onígbélé ẹkùrújú ilé hàtà yàtà nàhàr wọn lójoojúmọ́ jáde wá bá wa àfi tilẹ̀ bá dáadáa tilẹ̀ bá dáadáa ti yọ dáadáa ni ní tó máa jáde wá bá wa. kò sí wọn wú ẹlẹ́ẹ̀kejì tó fi bi Sa'id léèrè kílèsì tó ní lórí eléyìí ìyẹn ni pé bàbá fìyàn sípò ńṣe lọ́yẹ kọ́ wà nípò táwọn èèyàn fi máa rí táwọn èèyàn fi máa rí lò torí pé lórí ọmọ ọ̀dọ̀ lọ́jẹ́ lódodo gbogbo ẹni tá a bá ti pè lólórí ọmọ ọ̀dọ̀ ni àmọ́ wọ́n bá jó lórí ọwọ́ alọ́gàá ni ọ́ fèsò lórí torí ẹ̀ ìgbà tí wọ́n jó lórí fún wa kí ló dé tí wọn láǹfààní àti rí ọ àfìgbà tó ń bá tó yọ dáadáa bí ẹ bá wọn lórí títí náà ṣe máa ṣe àwọn ni wọn ṣòfin pé kálukú débi iṣẹ́ ọpẹ́ jù aago méje àbọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ bá ti wá àwọn débi iṣẹ́ wọn títí aago méjìlá lomi ò ti lè wọn ló ní wọn ṣe dáadáa wọn sì ní bàbá àtàlẹ́ ti bàjẹ́ ìdí inú táwọn orílẹ̀-èdè wò fi lọ wájú. Umar ó ní kí ló dé tó ń fi ń pẹ́ kó tó máa yọjú sáwọn èèyàn. ó ní ìdọ́fà kìí ṣe tó wù mí láti fẹnu wípara igbó. wọ́n ní báyìí ó ti di túláàsì tí mo gbọ́dọ̀ wí mo gbọ́dọ̀ sọ ọ́ nígbà tó ṣe pé wọ́n fẹ̀sùn kàn mí ni. ó ní ìdọ́fà ó ní gbéyàwó mi ń ní ọmọ ọ̀dọ̀ kan tí mo gbà fún ó sì ní gómìnà ìyàwó mi ọlọ́mọ ọ̀dọ̀ lórí ẹ̀ lójoojúmọ́ èmi tí mo jẹ́ gómìnà yìí mo máa jí tí ń bá kó yẹ fún ń sì retí kí ẹ̀fún yìí kó gbéra sókè kó kó tó wá di pé mo bá ti búrẹ́dì kó tó di pé mo ti búrẹ́dì fún ìyàwó mi jẹ ilé ìjẹ tí mo máa ti ṣe lójoojúmọ́ ọwọ́ dídúró tí màá máa dúró pé kí ẹ̀fọn gbéra sókè ń kó tó di pé mo fi ṣe búrẹ́dì kí ni máa jẹ́ kí n pẹ́ débi iṣẹ́ eléyìí jẹ́ bó ṣe jẹ́ Umar ní ẹ̀sùn kejì wọn ni la yujibu ahadan bilayl wọn ní tilẹ̀ bá ti túta ìṣúbà yìí kò sí jáde gbé lọ́dọ̀ rẹ̀ tí ó dá yìí lò ẹ̀sùn kejì nù ó ní ja'altu an-nahara lahum. والليل لله عز وجل ọlọ́run ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ mi jẹ́ gọ́vnà lé lórí mo fún wa ní gbogbo ọ̀sán mi ṣùgbọ́n gbogbo ooru mi mo fi ilẹ̀ la ní gbogbo òní wá bá wa rárá gbogbo ńdá bá ní tá a fẹ́ tọrọ àní rẹ ní sọ́kún gbogbo ẹjọ́ tá a fẹ́ fi sùn àní rẹ ní fi sùn. bàrúmà irun tẹ́ni tẹ́ fi ṣe gómìnà lórí wa ṣe ni o Umar ní gbọ́bù lọ́jẹ́ Sa'id ibn Amir ó ní tó ṣẹlẹ̀ ní wípé kí ẹbí mo ti ṣe sọ ṣáájú pé ìyàwó mi ọ̀lọ́mọ ọ̀dọ̀. gẹ́gẹ́ bí otite lọmọ ọdọ lèmi náà lọ́mọ ọ̀dọ̀ kẹ́sì máa wo nǹkan o èmi ò lásọ méjì láyé ju ètò wà lọ́rùn mi lọ ẹ̀ẹ̀kan ló sùn mọ́ ọmọ wa bọ́ sọ̀hún bá ti wá dídọ́ tí mo fẹ́ mi ń fi sára tí wọ́n bá tán màá tí wọ́n bá fọ́ tán màá ìmọ̀ wa retí pé kásọ̀ yọ gbẹ kásọ̀ yóò ní gbẹ ìní ń àti gbàtọ̀ ìwọ̀ ni mo ṣe máa jáde sí wọn subhanallah èmi ni mo máa fọṣọ mi. ńlọmọ èmi ni màá máa fọṣọ mi fúnra mi. sọ eléyìí Umar radiyallahu anhu ó ní kí fún Umar tó ní kí lẹ́sùn yín kẹrin. wọ́n ní kótó ṣẹlẹ̀ ní pé yusibuhu min hinin li akhara ghashiyatun wa yaghibu amman fi majlisihi wọ́n ní lẹ́ẹ̀kan láàrin sàìdù yà máa dákú yọ dákú gbogbo ẹni tó jókòó lọ́dọ̀ rẹ̀ òní òtún ní rọ́rọ̀ bá sọ ma ẹ bá níbi léèrè kí ni ṣe dàá láàmú wọ́n ní kò sọ ó lóun ọ̀fẹ́ sọ wọ́n lọ gbọ́dọ̀ sọ ó ní tó ṣẹlẹ̀ ní pé Khubayb ọmọ Adi tí wọ́n pa ní makata nsàlàyé rẹ̀ lẹ́ẹ̀kan ikú rẹ̀ sojú mi pípa táwọn ọkùnrin ti pa ó sojú mi ọ̀nà burúkú tí wọ́n gbà pa wọ́n máa ń jẹ́ ẹ̀dùn ọkàn fún mi lójoojúmọ́ bó tilẹ̀ jẹ́ pé ńgbà tí wọ́n pa yẹn mùsírìkì ló ń wà òun sì gba Islam ṣùgbọ́n gbogbo ìgbà tó ń bá rántí ọ̀nà tí wọ́n gbà pa tóun ò sì gbìyànjú àti ràn án lọ́wọ́ ẹ̀rù ọlọ́mọ bá wọn pé tóun ó sì là níbi àti wọn náà báyìí nígbà tóun ọ̀ràn án lọ́wọ́ tóun ọ̀sánú rẹ̀ níbi kí wọ́n pa lórí ìdí ẹlẹ́yìí títí máa kó ń lẹ́rù nù tóbi jẹ́ pé gbogbo ìgbà tóun bá ti rántí ọ̀rọ̀ yẹn kò sí náà ni wọ́n dàkú lọ gbaragada ni ọjà àwọn ọ̀sán tó kó má rí mo dúpẹ́ bọ́lọ́ lẹ́mi ò sẹ́yìn pé kọ́sọ́ ìrò mi nípa rẹ̀ lóko tí mo rò sí dáadáa náà mo bá lọ́dọ̀ rẹ̀ sẹ́yìn pé nàti àtẹ̀sẹ̀ fún Umar lọ́kọ́ jù ni Umar fi sọ pé ta ni ó lè ṣe léyìí tóbi lẹ́yìn tọ́lọ̀ wọn bá tó gbé kó lórí lílọ́wọ́ náà ni tí Umar náà ti fi dán wò tọ́sọ̀ di gómìnà Umar wa èrò mi sí òbórí sápá ọ̀tọ́dọ̀ torí ẹ̀ Umar wa pàṣẹ ó ní kí wọ́n tún fún lẹ́gbẹ̀rún dínà bíi tìjọ́sí gbàtí wọn fún lẹ́gbẹ̀rún dínárì arákùnrin ó tún lọ sílé lọ báyàwó rẹ̀ ọlàdánwò kádé o ọlàdánwò yìí olówó ni èyí ti bí àwọn ìyàwó owó la mà ó ní kí láti ṣe ó ní ká yá ọlọ́ọ̀ni ká yá ọlọ́ọ̀ni lówó yìí kábìlì bá rẹ̀ sàn rẹ̀ tó ọ̀gbìn ó ní á ah, ìyá ọlọ́ọ̀ni gan lọ́dà rẹ̀ torí ẹ báyìí lọkùnrin yìí kówó ìjáde ó fi tó àwọn ọmọ òdùnmá lọ àwọn tó ń kọ wọn aláìsí àwọn aláìsí sákòkò ní ìdánilẹ́kọ̀ọ́ kan tí wọ́n máa sọ fún wa nípa àtàndéjì ayé àtẹ̀wọ̀ Muhammad sallallahu alaihi wa alihi wasallam. olùgbẹ́ni tí a bá mọ̀ nípa rẹ̀ kò súnmọ́ ipá lè pọnlé ní àpọnlé tó yẹ òsì súnmọ́ ipá lè tẹ̀lé ní ìtẹ̀lé tó dọ́ràn rẹ̀. amúkàtà láti mọ̀ nípa àtàndéjì ayé ọ̀gá àtẹ̀wọ̀ Muhammad sallallahu alaihi wasallam táǹsì ìdánilẹ́kọ̀ọ́ nípa tó nípa tẹ̀sí nípa àdé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó yẹ ká tún ní ìdánilẹ́kọ̀ọ́ nípa tó yọrọ ìlú ọba sọlọ lọ àwọn àlè ìlú tàbí ti ayé àlè sọlọ lọ àlè. bákan náà ká tún wá ní ìdánilẹ́kọ̀ọ́ kan tí wọ́n máa sọ fún wa nípa àlàyé ìgbésí ayé àwọn tàbí àtẹ̀sọ̀rọ̀ àlè ọ̀rọ̀ sẹ́lẹ̀ torí pé àwọn sẹ́mi pẹ̀lú ànábì wọ́n sì rí bá lùkúrá ní ṣe ń sọ̀ka rẹ̀ wọ́n sì rí bá ànábì ṣe lò ó á ẹ̀kọ́ púpọ̀ láàpọ̀ nípa ìgbésí ayé wọn nínú ìgbésí ayé wọn nǹkan púpọ̀ ni wọ́n máa ń gbàdá àmọ̀ tẹ́lẹ̀ ọ̀yẹ́ kí dáni lẹ́kọ̀ọ́ nípa rẹ̀ ọ̀yẹ́ báwa mùsùlùmí ká sojú kòkòrò láti rí pé gbàdá máa ń sọ àwọn ọmọ wa lórúkọ à káwọn orúkọ yìí ó lè bá àjẹ́ yìí pé ọba lé gbogbo ó sì jẹ́ sí kálukú mà nípa wọn nítorí pé orúkọ àwọn wọ́n jẹ́ orúkọ ẹni tó ga nínú ìjọ yìí ànábì sì gbọ́ wọn ọkọ̀ dáná lọ́sọ̀ ẹlòmíì náà ló gbọ́ àwọn orúkọ àwọn ọkọ̀ pààrọ̀ àwọn eléyìí kéde kí káwọn sọ àwọn ọmọ táwọn olùkọ́ tí òun níkùmà àbáwọn olùkọ́ tí kùmà wọn ọdá nígbà tó olùkọ́ sàbẹsì bẹlẹ lakọ olùkọ́ wọn bẹlẹ lakọ fẹẹ báwa náà lè lò fáwọn ọmọ wa nínú àwọn nǹkan tí àtúndámọ̀ràn rẹ kíkí ká máa ṣe wọn náà nípa àwọn nǹkan tá à ń bá ń dálẹ̀ àwọn tá a ń bá ń dálẹ̀ bí ilé ẹ̀kọ́ bí ilé ìwòsàn bí àyè kàwé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ káwọn tó ń lórí àwọn ìlànà ọmọ sọ̀rọ̀ àwọn àríwá rẹ̀. Orí àwọn eléyìí, àwọn náà lẹ́ni àwòkọ́ ti wà ní Islam. Kọ́dà bàbá ti sọ ní ẹ̀kọ́ lórúkọ mi. Ọjà kápò àwọn kíláàsì lórúkọ àwọn tàbí. Ìwọ́n tó àlè lọ kíláàsì àwọn ọ̀sùn ọ̀sùn ọ̀sùn mẹ́rin. أصل علي أصل طلحة ابن عبيد الله أصل عبد الرحمن بن عوف أسباب وأنتم لكم wájú àbúrò rẹ rà wájú láti pàdé lọ́tùlá wájú àwọn òṣèré ní ọdún parí òkèlè ní olùkọ́ yẹn ọkọ́ mọ̀ lẹ́nu wa. bẹ́ẹ̀ náà ni akọ́ńtútù yìí alákọ̀ọ́ sínú àwọn mùsùlùmí lápapọ̀ àwọn họ́ọ̀lù họ́ọ̀lù tó wà ní àtàwọn wọ́ọ̀dù lápapọ̀ wọn lórúkọ àwọn tàbí pé wọ́ọ̀dù Uthman wọ́ọ̀dù Ali wọ́ọ̀dù Abubakar wọ́ọ̀dù Umar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́yìn ìdá àkọ́kọ́ ẹgbẹ́ mi ọ̀rẹ́ bá ló tó. kátàkárà láti lè rí pé à ń sọ kúkúbà ṣe dùn wá bẹ́ẹ̀ sára rẹ̀ nípa ọ̀kan náà àwọn sáré táwọn náà ọ̀kan náà wọn síra tá a pọ̀ yẹn táwọn ìdàgbé ti ayé tàbí kájà lè lọ ẹ̀ wọ́n ti kútu bá wọn tó nì oyin tàbí làbẹ́ lọ. àwọn ẹ̀kọ́ tá a rí mọ́ nínú ìgbésí ayé ẹ̀ àwọn dáadáadáa tá a mọ̀ tá a lè fi ṣe ìwà wò nínú ìgbésí ayé wa nípa tàbí yẹn táwọn ti bá wọn bẹ́ẹ̀ lọ́la. bákan náà àwọn kásagbára láti máa ra àwọn títí tí ọba ti lórúkọ káàkó wọn lórúkọ tàbí ètò ìwé sábà máa ti lọ́sọ̀ sọ títí lórúkọ bàbẹ́ ọ̀sọ̀ lórúkọ yẹ ọ̀sọ̀ lórúkọ tiẹ̀ àwọn tàbí sì mẹ́lẹ̀. nítorí pé sábà sọ títí lórúkọ títí àwùjọ àgbórí lálẹ́ kápàdé ní títí àwùjọ Abubakar road Abubakar street. Abu Bakar Adeni. Abu Bakar about era ní kí lọ́la bẹ́tà. Olùkọ́ ọmụ, kọ́kọ́ mọ̀. Bẹ́ẹ̀ náà ni Umar. Bẹ́ẹ̀ náà ni Uthman. Àdúgbò onílé àdúgbò rẹ́rà àti kàlà máa ń gbé rẹ́rà rẹ́rà wa àbú rẹ́ àbú rẹ́rà. ẹ ẹ ti díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àwọn orúkọ yẹn ó sì fi wọn wọn. láti àwọn òwe nípa àwọn sàbẹ̀ kásàlàyé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ pàápàá lóko kakọ báwọn yẹn lédè ní ọgbọ ọyá Yorùbá ọyá òyìnbó kakọ wọn tẹlu àwọn òwe dájú táwọn èèyàn fi láǹfààní lọ́la máa bú wọn bẹ́ẹ̀ máa bàtà lẹ́yìn náà sí ẹ̀yìn láti já mà. ìyẹn òfin tó sọ fún wa ẹ̀sìn bàbá wọn kà kápò àwọn òwe bẹ́ẹ̀ táwọn òwe pélépélé dẹ́gbẹ́ kájúlọ ọgọ́rùn-ún ìta ìgbésí ayé ọgọ́rùn-ún náà àti àdúgbò wa kí o tó ti máa ju àádọ́ta ìwé lọ sí òní pọ́ọ̀tù tọ́ba kọ́tọ́kọ́ ní àwọn olùmọ̀ ọkọ̀ wò wọ́n lè fi ẹ̀ńdí ìdàbí ọkọ̀ ọbẹ̀ dán bá sàlàyé bẹ̀rẹ̀. bákan náà ajẹni tí wọn rọ ọ̀rọ̀ pèsè ìlú sí wọn ewu tó dá máa ń ṣe lọ pàtàkì púpọ̀ àwọn àti báyìí. bákan náà nínú àwọn nǹkan òfin ẹ̀ka mójútó náà ní gbogbo bàtà láti dárúkọ sàábé táwọn ń láti sọ pé rọ́bì ọ̀lọ́ ọ̀rẹ́. ọlọ́run bá kọ́ yọnu. tọ́ba ti di obìnrin ní gbọ́ ọ̀rẹ́ ọmọ ọ̀wá ẹ̀nà. èyí tí bàbá rẹ̀ jẹ́ mùsùlùmí tó náà jẹ́ mùsùlùmí tí wọ́n á pè mọ́ bàbá rẹ̀ tí wọ́n sọ pé ìbùnú rúmà ọmọ rúmà ọmọ mùsùlùmí ni bàbá náà tó jẹ́ mùsùlùmí ni kíláwì ọ̀rẹ́ ọlọ́run bọ́ èsì pé irú ìdáná ẹsẹ ọmọ dáko àwọn àtọ̀rí kọ àwọn tó bí ọmọ dáko tó bí wọn àtọ̀rí ọlọ́ọ̀ gàálì kúta àwọn sábẹ́ mẹ́lò tọ̀rí ọwọ́ wà fún wọn ọmọ àtọ̀rí ọwọ́ àmúta orí ẹ̀jẹ̀ àtàkì èsì bẹ́ẹ̀ yẹn o ọmọ ti dárúkọ sábẹ́ kan Abubakar ọ̀rọ̀ yẹn lọ́ọ̀ kan Umar ọ̀rọ̀ yẹn lọ́ọ̀ láti máa wí. tọ́ ẹ̀yìn lẹ́yìn báyìí. se vaya the others. wọn pátá wàhálà ni wọ́n ti bá nàbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam. ṣùgbọ́n àwọn ará adé rẹ̀ àlékún wá wà báwọn àlékún pípa adé ni wọ́n ara ní àná ìṣẹ̀lẹ̀ wọn. eléyìí bẹ fún àwọn ará ní àná ìṣẹ̀lẹ̀ lórí rẹ̀ tó wọ́n gba ti ẹjọ́ tó tàbí la. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tó ti wá lọ bá sàrọ̀ dára lé àná ìṣẹ̀lẹ̀ ẹnu gbogbo èèyàn kò lóye kí abubakar lọ́lọ́lá yìí lẹ́yìn àlejò ọ̀la àdìsẹ́lẹ̀ lẹ́yìn náà ọ̀la lẹ́yìn náà ọ̀sán lẹ́yìn náà àyè. wọ́n ti sọ pé ó dábàá ìwé ọ̀gá tó ń sọ yìí ó ti ń ká ìlú àtúntò àrùn lẹ́sí wọ́n yẹ kó wọ́n yẹ kó lọ́wọ́ báyìí. Wọ́n ti dábàá dárúkọ mùnáfíkì mùnáfíkì àgbà nínú ìgbàgbọ́ kí ni káwọn máa sọ òbí òbí ọ̀la ànú òbí ọ̀la ànú ọ̀hún fún òbí àmú ní wọn ti lànà tó bá rẹ báwo lọ́dọ̀ bẹ̀ ọ́ wọn bẹ̀ wọ́n ti lànà tó bá rẹ. wọ́n ní kí wọ́n ti mú àwọn ọ̀rọ̀ yìí máa bẹ̀rù rẹ̀ lẹ́nu. wọ́n ti dáná lọ́la dùn nínú àwọn ẹ̀wọ̀n àti ìṣòro àti ìṣòro gbogbo wọn lọ́la gbogbo wọn lọ́la bẹ́ẹ̀ yà wá bẹ́ẹ̀ láàrin àwọn olùkọ́ ọ̀gbìn tí kàdé ìjà ló ká dùn àbí àyè. ẹ̀wọ̀n kò lórí pé láyé kàdé ìjà ló ká dùn. ìgbàlẹ́ kàdé kàdé ìjà tó báwo wá ní bí àyè ló ká dùn tó nà fún agaga tí ó fi kàdé kàdé ìjà tó kú lọ lẹ́yìn ìjà pàmìlà. àmì ẹ̀wọ̀n kò lórí pàmìlà ìjà ló ká dùn. balóòl alábẹ́ ni wọ́n pa ẹ̀rú ń bá wọn wọ́n lọ sí muhammadu pa wọn káfíà dàbí lójú ayé mùsùlùmí àmọ́ ní pàápàá káfíà ìrẹ́ ìrọ̀lọ́ bá sọ pé ẹni tí yóò ti kó ló ta gbàtẹ́ lu yọ̀ọ́ náà pàmáyì ìyá ńlá ń bẹ fún un òun náà ti ní kó sọ̀rọ̀ ọlọ́run sọ máa yà pé nínú àná láti rí iná ìdẹ́kẹ̀lẹ́ àti ìrìnà náà ìdánilẹ́yọ̀ ẹ ti fi òwúrọ̀ náà tẹ̀lé náà ẹ wàá sọ òwúrọ̀. Ẹni mọ́sálásí. Gbogbo mọ́sálásí láti lẹ́sìn kọ́lá. Wọ́n á ní mọ́sálásí àmì ní àkókò ẹ̀sìn mọ́sálásí. Lórí ibi tí a kò rí kọ́ ẹ̀sìn mọ́sálásí wọn náà kò rí. Àwọn ọmọdé yẹn ti tẹ̀lé kò rí. Lórí tí a ti lọ dàda kúnfẹ̀. Òyìnbó àwọn sọ pé wọ́n rà lọ́wọ́ nípa ìrántí ní súnà nàbì sọlá ìsúná pa lọ́la nàbì Muhammad sọlá ìsúná lópin àwọn òṣìṣẹ́ parí àwọn àtàlẹ́ àwọn náà wọ̀ parí fún ibi tí a ti tàkà fún bẹ́ẹ̀ torí rẹ̀ bí ọmọ lẹ́yìn bọ́ọ̀lù náà bá kọ́ fi kalẹ̀ tó kọ́ fi kalẹ̀ tó dábẹ́ tó dábẹ́. Ẹ̀jọ̀ gẹ́gẹ́ bí àwọn ti ṣe mọ ìdílé ọ̀rọ̀ ìgbọ́ràn ìgbà tó ń pè é sí àìsàn orúkọ mẹ́rin wani kan ṣe máa ìpìlẹ̀ sọ́ọ̀tù mọ̀tẹ́sẹ̀ àti sọ́ọ̀tù mọ̀tẹ́mẹ̀lì táwọn lè fọ ọmọ ní mọ̀tẹ́sẹ̀ ẹni tó da sọ orí mọ̀tẹ́mẹ̀lì ẹni tó da sọ orí ọ̀tọ̀. àwọn ìlànà tó sọ táwọn olùdó sọ ọlọ́run kò lè. àbẹ̀kẹ́ tó kọ́ dáàbẹ̀ ọmọ tó da sọ orí o ti dàgbà bàbá tó da sọ orí o. tó pọ̀ nínú ṣẹlẹ̀ ní ike àwọn èèyàn lérò ìwúrúkọ ànábì nígbà tí wọ́n lọ ya ìlú ọ̀hún tẹ̀sẹ̀ ìwọ́ tó ọ̀dà tó gbé wọ́n àti muhammadu lọ tẹ̀sẹ̀ wọ́n muhammadu ẹ̀ tẹ̀sẹ̀ بطه ما أنزلنا عليك القرآن لتشقى هذا القرآن ما للمقر وأكيد وما دون طه nínú pé àtọ̀ àgbà nìkalẹ̀ fún ọ wọ́n ní ajẹ́ ike tó ń há àwọn ọ̀pọ̀ta ní òsì bẹ́ẹ̀. wọ́n tún ní yàrá ẹ máa wọ́n tún yàrá. wọ́n ní kí ni àti ìmọ̀ àwọn ọ̀pọ̀ ìkádà lọ́wọ́ náà ẹ̀ dá lọ́wọ́ àmẹ́ni kí lágbèé ẹ̀ kọ̀ọ̀rọ̀ adé lórí bí bí bí báyìí eléyìí ní ìdáhùn yìí yàtọ̀ sí ètò ìwé sọ èèwọ̀ ń sọ irú pọ̀tọ́ rárá orí dúró ní orí pọ̀tọ́ rárá orí pípa náà máa bá gbogbo àgbẹ̀ omi náà lánàá lùtọ́ yìí kẹfà rẹ̀. wọ́n ti sẹ́ni kan náà lọ́wọ́ àti gbogbo ìyàwó rẹ̀. kéde nìkan kálukú pẹ̀lú rẹ̀ kálukú pẹ̀lú rẹ̀ fúlàní mi kan wọ́n ti ya kọ́kùnrin lé àwọn ìyàwó àwọn ìyàwó àti àwọn ìfẹ́ wọ́n yà sọ kálukú pẹ̀lú rẹ̀ àwọn dàgbà yóò pẹ̀lú rẹ̀ ó lè jẹ́ àkàn yàrá kan náà ń tọ́jú àìkú rẹ̀ yàrá kan ìdíkọ́tù rẹ̀ kọ́ńtò bẹ́ẹ̀. bàmá yàrá kan tí ọ̀pọ̀ lura wọn ọ̀gẹ̀gẹ̀ tira wọn. torí láti sọ̀rọ̀ àwọn ìsìnkà. Ọ̀gẹ́ ṣe wù wa, ọ̀fẹ́ àwọn mẹ́rin, àwọn ìkàlùkọ́ fúnlé rẹ̀ ilé wò ló dàrọ́ ọ̀tọ̀ tó bá àwọn tó bá lọ mọ̀ ẹ̀ Àtọ́jú mẹ́ta rẹ̀ ìrẹ̀lẹ̀ ti gbogbo orúkọ ẹ̀ náà jáde. Ọ̀sọ̀ pẹ̀lú kò ẹlòmíràn kó fáwọn òkú lẹ̀ sí rẹ̀ káma tuntun gbàdá lọ́dọ̀ rẹ̀ káma ẹni wù wá lọ́wọ́ àtẹ̀lẹ́ náà. Àtọ́wọ̀ kan máa ní àpá fẹ́ẹ́ get so alẹ́ òjò lè lọ òṣìṣẹ́ orílẹ̀ ẹ̀dọ́ ẹgbẹ́ àwọn púpọ̀ lọ́dọ̀ ká flat three bedroom flat wá sí àwọn mẹ́ta ọ̀sọ̀ síbẹ̀ wọ́n mú àlè oṣù kọ́lẹ́ tàbí tìtìnà nígbà tí tìtìnà ẹ̀ bá ti wọ sí ìjẹ́ lọ́wọ́ àwọn ìjọba orí pé gbàtí wàhálà bá ti tẹ̀lẹ̀ wàhálà òkú àlọ́ àgbẹ̀ three bedroom flat yẹn wọ́n kọ́ lọ́nà lórí ọ̀pọ̀ kánú wọn ó ti lọ́wọ́ ẹ̀sẹ̀ ọ̀rẹ́ jù. wọ́n ti wọ́n mẹ́rin kò dáta láti wá wá sí alọ̀ ọ̀pá alùpùpọ̀. bá jẹ́ máa wà lórí lórí kúrò yọ ìlú ọ̀tá ọ̀. sẹ́lẹ̀ náà wọ̀ ní tó gbà tó bá dàgbà àwọn tó lọ fẹ́fẹ́ ní kékeré ló ti sọ fún bàbá rẹ̀ tí bàbá ti kà wọ́n á ní tó bá dàgbà tó lò wọ́n fẹ́ wọ́n fẹ́ yẹn mọ́ tí wọ́n tó ní bàbá dàgbà. ṣé wọ́n náà fẹ́ tẹ́ fẹ́? wọ́n sọ fún ọmọ ẹgbẹ́ lọ́mọ ọdún méjì wọ́n ti bẹ kọ́ ọdún mẹ́wàá tó dúró lọ́kọ́ kí lọ́mọ ọdún mẹ́wàá gan bí òye dọ́kítà rí tó sọ bàbá yìí náà jọ tó dúró lọ́kọ́ wọ́n ní ìjẹ́ tó sọ bíbí àlá wa ọdí ìjà ó ti kọ́nu lánàá ní sọ̀rọ̀ àdúgbò ó mi ìlú mi náà kọ́nu kọ́nu dáadáa ó ti sọ fún mi. ó obìnrin láti wá gbọ́ pé ń fẹ́ mi èyí bí o torí pé ọkùnrin wọ́n lè wò ó wọ́n ní wọ́n wò ó àbúrò ọkùnrin tó wọ́n fẹ́ náà ló kó rà á ọkùnrin tó wà. tó o ti tún ṣe ń ṣe kọ́ńtò pọ̀ mẹ́fẹ́ títí ní mẹ́fẹ́ kó ní ọ̀gá rẹ̀ wọ́n náà yọ fẹ́ fún lò torí ẹ̀ lóbìnrin náà bá ti wò ó ó ti fọ owó dáadáa ó ná ọmọ náà kọ́ bàbá lọ fẹ́ ọkọ̀ wọn lọ́wọ́ ọkọ̀ mi wà lálẹ́ ṣùgbọ́n tóbi máa sọ pé wọ́n fẹ́ràn má tètè rí jẹ́pẹ̀ láti ẹ̀kọ́ ìbẹ̀rẹ̀ ọkọ̀ wọn àtọ́jà ìkọ̀ọ̀bà bọ́kùnrin mi tó kọ́ lóyún sí wọn ìyàwó jẹ́ tó ti fún ọ ó tẹ̀lé tó wọn ò ti fún ọ kò sí fẹ́fẹ́ mi ní tó tó inú ti lọ rárá ìyàwó ló ti fi mẹ́ẹ̀ obìnrin ló ti máa wọn dànù. òun kò nìyẹn orí ẹ̀ kíkà ló ń kó tàbí ó jẹ́ muslim òun tó máa tẹ́ ọ̀bá tó tó síbi kan àìlè ìsìnlá wọn àìlè ìsìnlẹ̀ ní wọ́n wá kaná ń wúlò yàn sí wàhálà tó dà tó lè mórí wúlé rẹ ó lè tọ́jú lé rẹ wọ́n ìgbà tó lè máa wọlé pé wọ́n kó náà wọlé wà á lè tọ́jú ọmọ sí wọn lábẹ́ ìdílé àti ìdílé àti ìdílé ọ̀rọ̀ òsì fẹ́ kí wọ́n jẹ́ sọ́mọ̀ tọ́lọ̀ náà náà bá ti bẹ̀rẹ̀ ọkùnrin ti láàánú rẹ̀ tó náà tọkùnrin wò. ọba ti fẹ́ tán ọ̀rọ̀ bá lórí ti náà tó jẹ́ ọkọ̀ wà láfẹ́ náà. Mánijẹ́ ọkọ̀ olóògbé hàn kí àwọn olùdára yìí láàrin àwọn púpọ̀. Obìnrin máa púpọ̀ tó lè fi hàn ọ̀dọ́ àbùsí lélẹ̀ yẹn kọ́dà kọ́dà kọ́ lọ sọ́dọ̀ ìyàwó kan kọ́ lọ sọ̀rọ̀ ìyàwó kìí ti dáadáa. Pẹ̀sọ́ máa ti sọ̀rọ̀ rẹ dáadáa, wọ́n máa lè sí ìrìn náà kí lọ́wọ́ àgbọ̀kọ̀ o. Ó lè pẹ́ kó tó fura lórí èyí jọ lé. Adáyé adáyé adáyé ni ọ, bàbá àgbàgbọ́ sùn. Orí ẹ̀ kọ́ ọ̀gbọ́dọ̀ yóò fi ká lọ́dọ̀ ẹ̀ pé kálukú mind your business. ó ti gbọ́dọ̀ fi hàn níbi obìnrin méjì lọ ni wọ́n jà lójú kúlá rẹ̀ wọ́pọ̀ bí wọ́pọ̀ bí. nínú kílẹ̀ ìsọ̀rọ̀ òwò àti ilé ìsọ̀rọ̀ òwò máa wọ̀ ká kálukú ìsọ̀rọ̀ náà máa má sọ̀rọ̀ lọ́kọ̀ sálùkù tó bá ṣàlẹ̀ ṣe aláàrí tó lè lè dá lórí kò lè díẹ̀ yóò mọ̀ yóò mọ̀ sẹ́ lọ́ba díẹ̀ ẹ̀ka ti rí ká pàṣẹ ilẹ̀ ìka táwọn ṣe bábìnú bábìnú ọ̀dọ́ lẹ́sẹ̀ ká ẹ̀ mo ti bàbá ti bá àdéhùn pé ẹ́ rẹ̀ ìgbà wọ́n ti bẹ̀ mí kí ló ń wọ́n bẹ̀ mí bá ti ṣe fún ẹ lọ́ bá ṣe wọ́n tún wọ́n bẹ̀ ọ́ lẹ́yìn wọ́n wà lọ́la lọ́ba tí wọ́n lọ dalẹ̀ ara rẹ̀ ẹ̀ tó bá fẹ́rẹ̀ nìkan lẹ́yìn náà kọ́ ọ̀ma nù gbogbo olóògbé wò ẹni tí wọn fẹ́ràn ẹ tó dùn ọ́nù wọn lọ sí ọmọ fẹ́ràn ẹ torí ìwọ ló fi dá ní rẹ obìnrin ọ̀dẹ̀ gbọ́ lẹ́nu rẹ alẹ́ fẹ́ràn ọdún ọ̀sán fẹ́ràn. nínú àwọn èèyàn máa mọ̀ ọ́ rò ó. tó kálọ̀ àná mi lè lọ pé. báwo ni lọ́la ti ti tó ti ayé ẹ̀ ẹ̀fọ́ wọ́n lè bá àtúntò dà lẹ́yìn abẹ́ ẹ̀fọ́ ni pàtó wà dà lẹ́yìn fọ́ wọ́n ní bàbá wà tàbá yìí á wà lójú òsì lójú òsì wọn lọ orí kókó dà lẹ́yìn tó dà lẹ́yìn ni ẹ̀ náà. gbogbo ẹ̀yà gbogbo ẹ̀yà náà wọn ká dáhùn gbàdúrà tó ní mẹ́tẹ̀ ẹ̀rọ kórìkà ní ẹ̀rọ àti ìmá wọn ti jẹ́ tẹ̀kẹ̀ ó lù ú gbogbo mùsùlùmí wọn dáhùn sọ bàjẹ́ kọjá bàjẹ́ àmì bàjẹ́ lẹ́bí bàjẹ́ kọ́lé bàjẹ́ lẹ́nìtẹ̀ wọ́n máa dárí dé wọ́n máa rí nǹkan náà gbogbo yìí wà lórí ẹ̀yìn lẹ́yìn lọ́gbọ́n ẹ̀ lọ́nà àbáyọ. Bàtẹ́ ti dáa sí ẹtí ni wọn dé yìí náà ti da ọba lọ wájú wọn kọlọ bá kiri dá wọn lọ gbogbo ẹtí àpúlà ẹtí bá ń ta ọ kálọ tó pẹ̀lú òun kálọ bá kiri dá tó bá tó tọ ọkọ àwọn ẹyẹ wò jẹ. Thank you. ilé ti yà.